pẹ̀lú sinimá titun tó lórí tí mo tún kàn sí Ọdúnládé Adékọ́lá àti Láìdé Bákàrè ètò ọlọ́run rèé o. Ah, àṣẹ lóòótọ́ ni pé tọ́lọ́run ò jáde níyàn. gbẹ̀dàrú ayé ń gbìyànjú lórí ayé mi àtẹ̀yìn. wọ́n ń gbẹ̀tẹ̀gbẹ̀rù lọ́wọ́. ètò ọlọ́run lọ lọ́wọ́ nínú ọlá ńlá rẹ̀. sinimá ti tún ètò ọlọ́run. kí sẹ́ra sẹ́ra what will be will be. ẹ wo bí wọ́n ṣe sọmọ ọlọ́mọdé àti kiri bí ẹ̀rọ orí rẹ̀ sí. ẹ wo yàgò ṣe jẹ́ aláìlára aláìlẹ́ nìkan. plasma tẹlifíṣàn tó jábọ̀ ní gbèsè. ọdúnladé adékọ́lá tó fọ ìbọn yọ kí ló ẹ wo ẹ má jẹ bẹ́ẹ̀. sinimá ti tún ètò ọlọ́run ní kẹ́ẹ̀rẹ́ wo. kọ̀mpútà ó dẹ́ndẹ́. dídèmí sáwùlọ́ produce produce ẹ̀. ọdúnladé adékọ́lá ló pàkéjì ẹ̀ ló tún direct ẹ̀. starring ọdúnladé adékọ́lá. ìrètí ọ̀sáyẹmí. bímbọ́ọ̀sì. bídèmí sáwù. láìpẹ́ bàkàrẹ̀. ẹni ọ̀làjà o. babatunde adẹ́rìn òye. ibrahim bello àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun ètò ọlọ́run. sọtajúdì ní english. ó ti jáde sórí vcd nìkan báyìí. má titun ètò ọlọ́run. wọ́n fọwọ́ ìsọyà ká. olóyin lánàá rẹpẹtẹ. ó ti jáde ẹ̀ máa rà ṣàwìrì ni àwọn ayò kìíní ṣe over hours tí mo ti wà ń ta ṣe o gbọ́ pé mo hàn ni. mo ń ṣiṣẹ́ nílé lọ́wọ́ ni ṣé nítorí ẹ̀ náà mo ṣe ni pé kò gba gate man mo ń ṣe ìkọlù mi lọ́wọ́ ni. tó gbádùn ṣá are you alright? kí ni ìgbà gate man kí ni iṣẹ́ ìnulẹ̀ kí ni iṣẹ́ ìnulẹ̀ yìí. àfọ̀bọ́ wà á ṣe every other thing wà á tún ṣí gate ṣé kí n máa waste owó ni ó yẹ kí n pa ẹ ni bọ́ torí mo fẹ́ lóko èèyàn lọ́rùn ni. mo ṣì kọ lọ́wọ́ ni ó dúró dúró sáré ń gbà mí létí. aláwo ló lè bá torí ọjọ́. sì ló yẹ kẹ́yìn máa gbọ́ oníjẹ́ orígun náà yàn ni. I'm tired, I'm tired. ọmọ ìṣe ń sun òwò yìí. jáde. sàn. mo fẹ́ jáde nísìn mo dẹ̀ fẹ́ jẹ nǹkan kọ́kẹ́ tó lọ yá dìde wá lọ dáná fún mi. bó fífi àwọn tó bíbí máa ń pẹ́ bó noodles we do na it's just three minutes na. ẹ gbà mí are you normal mo ní kó wá lọ dáná fún òtún sùn. stop ah amok na amok stop it na kí ló dé na ah somebody cannot sleep in peace in this house kí ló dé ah. Oh God. Kí ni gbogbo eléyìí báyìí? Ah! It's just nine o'clock abi what's the time sef? It's just nine o'clock. Oh my God. Oh God, why is somebody kí ló dé tí mo máa rí gan-an? Bá ṣì wá sí bí aago mọ́kànlá ni mo máa jí tí má tí má wà lé. Àbí kí ni gbogbo eléyìí báyìí? Kí ló ṣe é gangan náà? Àǹtí mi ẹ̀yìn táyọ̀ fìyà jẹ mi ah, kókó tójú mi ń rí bíbá yìí kò máa ń ṣe nǹkan kékeré. kò róúnjẹ sílé. ó róúnjẹ sílé. kò fún ẹ lówó. ó fún mi lówó gan-an. kò ra mọ́tò fún ẹ. ọmọ ẹbí yẹn ló máa ń change mọ́tò mi. aláìmọ̀ọ́rẹ́ ni ẹ kí ló ṣe ẹ ẹ kí ni ìyà tó fi jẹ gangan. ẹ lè understand tí mo ṣe ń feel ṣé bí mo ṣe wà yìí long hair mo máa ń ṣe every time hmm. ṣé gbogbo ẹ̀yìn ọrùn mi báyìí ó ti wà damage ibẹ̀ ló máa ti kọ́kọ́ mú fún mi every time every small thing báyìí ó máa nà mí báyìí ni mhm. ó tún máa máa pẹ́ wọlé bí aago kan aago méjì ló máa ń dé kò kò tó bá máa dé gan báyìí ó máa ti mutí yó kò live a responsible life ó ti sú mi kò live a responsible. aláìmoore o ò ní ìtẹ́lọ́rùn bó ṣe wà yìí hmm. ọkọ ẹ̀ náà ni wàá lójú òrìrì dá òun lè ṣe wá ń pè mí lórí fóònù ah, sista mi o sista mi o ẹ bá rí nǹkan tó ṣe mí o mo fẹ́ rí yín o tó wá ń jẹ́ kí n máa sáyé bọ̀ bíbà àbí ah, ó mà ṣe o ó wà nínú ilé tó ń yọ̀tọ̀ mẹ́ ọkọ ẹ̀ ń ṣe nǹkan tó dáa tó dáa tó dáa fún ẹ ó ra mọ́tò ó fún ẹ lówó gbogbo bó ṣe wù ẹ ló ṣe ń ṣe mí gan tí má pè ẹ mọ́ tó ń fún mi ó wá sọ pé torí pé ó lálébù kékeré kan ó wá ń complain àánú ẹ̀ ò ṣe mí ṣó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó wà ń tán bẹ́ẹ̀ tó ń fẹ́ wà ní position tó wà pé káwọn náà máa yọ̀ tọ̀ mí bí wọ́n ṣe ń ṣe ẹ wá ń complain ó jẹ́ má rojọ́ ẹ̀ fún kà má rojọ́ ọmọ ọlọ́mọ fún anybody o olúkálukú ló ní tiẹ̀ lára olúkálukú dẹ̀ ló mọ̀ nǹkan tó ń ju lábẹ́ aṣọ òun faṣọ bò mọ́lẹ̀ ni kí ló ṣe ẹ́ náà ìyẹn máa náà máa tóbi ó máa ń jà. Ah. complain jàre complain ó dà ìwọ náà ronú ọkàn rẹ àwọn nǹkan tó ṣe fún ẹ tó da nǹkan tó ṣe fún mi tó dùn mọ́ ẹ ó pọ̀ ju etí kò dùn mọ́ ẹ lọ so what are you saying sọ fẹ́nìkan kọ̀pẹ́ ẹnìkan ta mẹ́ pé tí ò ní one problem títí ẹ kò sẹ́ni tó ní problem títí ẹ má rojọ́ ọkọ ẹ fẹ́ yàn o àánú ẹ ò ṣe mí you put him in prayers pray for him pray for him pé kọ́ lọ́hùn kó bẹ ẹ̀rọ ọlọ́kàn kékeré lè tó kó wa ní oṣù ẹ ó bí àjẹ́ ó jọjọjọ wá gbà ń gbóúnjẹ jẹ́ ń jẹun gidi mo sẹ̀rù pọ́rọ̀ gé ó ní ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo fẹ́ rí mo fẹ́ rí sọ̀kò tó fẹ́ sọ ni ó jẹ́ má ọkọ ẹ fún kà má ọkọ ẹ fẹ́ níbọ̀dì o kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kò gbàdúrà báyìí kọ́ gbàdúrà pé àlébù ọkọ mi má mi mú kú ò young boy tó fẹ́ olóòmọ tí ó tọ́ ọlọ́run inú ń pa mí fẹ́ jẹun. easy. So yeah, he He He just just He's he's my go, go Baby ṣòye ìjọsìnẹ ìlú kọmọlẹ He ìjọsìnẹ ọyọ kọmọlẹ màjọ pàdé sinẹ She go ṣẹgun She go sinẹ yòówù sinẹ ìdòwú sinẹ ṣòwò sinẹ ṣòwò sinẹ Let go. kọmọlẹ kò let go. ṣàjẹ sinẹ let go. He ẹgọ ṣẹyọ let go. Baby ẹgọ let go. ẹgọ ṣàjẹ let go sẹ́yẹ̀mẹ̀ Lego. ìjọ́sìnẹ eh, lẹ́gọ̀ ọmọ yìí gbẹjọ́ yìí wá ọmọ yìí múṣẹ́ yẹn wá onítò kálọ̀ lé wá àbí iṣó máa jẹ wá kò ṣàtútù rí wá pàṣẹ ìdíjọ́sìnẹ eh, tó bá fẹ́ ìdíjọ́sìnẹ eh, wàá gbé ọwọ́ kan lọ sókè pàtúgbé pàṣẹyìn pàbó yẹn lọ sókè pàtúgbé pàṣẹyìn bóyá ṣàjẹsìnẹ lẹ́gọ̀ òbí sinẹ lẹ́gọ̀ ṣẹ́yẹ̀mẹ̀ leg up. Uche snare, leg up. Baby snare, leg up. Sade snare, leg up. Iseyeme, leg up. Ijo snare, leg up. Okay, sori ẹ, o fẹ́ jíjó snare, tó bá rí mi tẹ́lẹ̀, iṣẹ́ ló máa fọ̀, tẹ́gbẹ́ bá ń gbẹ̀rẹ̀, bàbá ní tọ́mtọ́m, gbélé yìí kò tọ́ wò, gbélé yìí kò yẹ wò, mi kì í jẹ orógbó, mi kì í ṣe olóṣogbo, ẹyin olódo ẹyin ọmọwé awalet tí mo wé bọbọ snẹ bébí snẹ bàbá snẹ màmá snẹ iṣẹ́ yẹn ẹ jẹ́ ká lọ àwọn kan ní ìsìn yẹn kò lè bló ẹyin tí fún ti lò àwa jẹ máa gbó ẹ má lè wọn kúrò àwa jẹ máa kà ó àwa jẹ máa kà ó àwa jẹ máa ṣayé òyà jíjó sinẹ sọmọ jíjó sinẹ ẹ bá mi jíjó snap jẹ jíjó snap àgbà jíjó snap ìṣẹyẹ ìṣẹyẹ ìrúbà easy ìṣẹyẹ ìrúbà ìṣẹyẹ ìrúbà jíjó snap ìrúbà ṣàjẹ́ snap lẹ́gọ̀ọ́. isne lego sade isne lego iseyeme lego jíjó isne lego bàbá ń jíjó isne ọmọ yìí ń jíjó isne bàjẹ́ jíjó isne amọ̀dé jíjó isne wàṣẹlá jíjó isne victor jíjó isne mami jíjó isne ìyájà jíjó isne secretary jíjó isne manager jíjó Eva. Hey. ṣe yẹ easy babu lẹ́wọ̀ mú kí jẹ́ orógbó mú kí ṣe olóṣogbo ẹyin olódo ẹyin ọmọwé àwọn tí wọ́n wé ọ̀pọ̀. iṣẹ́ yẹn ká lọ àwọn kan ní bísí yẹn kò lè blow ẹyin tí pọ́ǹtì lò àwọn máa jẹ máa gbó ẹ má lè wọ́n kúrò àwọn àjẹ máa ká o àwọn àjẹ máa ká o àwọn àjẹ máa ṣayé o ìyá jíjẹ òsínà ṣe máa jíjẹ òsínà ẹ bá mi jíjẹ òsínà ẹ jíjẹ òsínà àgbà jíjẹ òsínà. ìṣẹ̀yẹ ìṣẹ̀yẹ обещаем Рея, вкусно, дела Конечно, лего, бесна, лего Обещаем, лего, вкусно, лего Бесна, лего, садисна, лего Обещаем, lego ijosne lego baba jijosne ọmọdé jijosne bàjọ jijosne amọdé jijosne wàṣẹlá jijosne victor jijosne. tẹ̀ dán ó tẹ̀ dán mi tẹ̀ mọ́ bí mi lè dé tán. àwọ̀ ọlọ́run bá lọ ní gbogbo ọpẹ́. ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́. àmín àmín àmọ́yọ̀wá um, hmm? jọ torí ọlọ́run ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀rẹ̀ hmm? mi ò fẹ́ kó ronú mọ́ ọ ah, ṣó ti ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ nìyẹn you just have to move on with your life. wọn náà ṣáà máa dùn wàhálà tá ṣe kí tó di kó recover bá hmm. ok. ìní ọ̀nà. so irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ dáadáa mm-hmm. yìí wá torí ẹ̀ pé kéèyàn wá para ẹ̀ náà bẹ́ẹ̀ yóò ṣe àmọ́ ilé tó máa ṣe tuntun rẹ̀ ọlọ́run ti gbọ́. Call me when you get home. I'll tell you. All right. Hold on. Take care. <coughs> má bínú pé mo dẹ̀ Orí tó kẹ́. Ó mọ oṣù tí gáyìí ti lò lọ́dọ̀ ẹ̀ tó ń tírì tẹ̀ ó wá ní kó máa lọ bẹ́ẹ̀ just like that ó gba one naira lọ́wọ́ ẹ̀. ọ̀rẹ́ mi sórí gbogbo nǹkan kọ́ lówó láyé yìí owó máa tán èèyàn ló máa kú sórí condition bọ̀bọ̀ yẹn ó critical gan èmi kàn ṣe tèmi fọlọ́run ọba nìyà ọlọ́run mú dẹ̀ mọ̀ ló máa sọ mí lẹ́sàn kó ṣe gbogbo èèyàn náà lèèyàn máa gbowó lọ́wọ́ ẹ̀. <laughs> ó rí ibi ṣe é sí ni ṣá tó bá jẹ́ irú èmi o màá gba owó lọ́wọ́ ẹ̀ màá tún fi omi ṣàn lọ́wọ́ <laughs> ó rí bó ṣe ti fit ni ṣorí nǹkan tí èmi máa ń fẹ́ jù láyè tó máa ń jẹ́ aim méjì tó máa ń jẹ́ achievement fún mi ni pé okay kí n ṣe nǹkan kó dẹ̀ wà successful ó máa ń mú mi dùn yàtọ̀ jù kọ́ fún mi lówó lọ. mo fọ̀rẹ́ mi ṣorí pé mo tiẹ̀ treat bọ̀bọ̀ yìí ipò dẹ̀ wà okay ó recover ah that is enough for me. dọ́kí olóye ẹ̀yin máa ń ṣiṣẹ́ kí n gbowó. Ah, mi ò lè jọ̀wọ́ o ọmọ ni mo fẹ́ jọyàn mi ò lè jọ ẹ́ ah, mi ò gbọ́ wẹ́lé rí. lọ kí olóyè. <laughs> ìwọ ló mọ̀. <laughs> Eh. sórí irú ọkọ yẹn irú ọkọ tiẹ̀ irú ẹ̀ gongongongo mo fẹ́. ọlọ́run ah, ṣe fún mi ọkọ alálùbáríkà. tóbi báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ó ṣe máa fọlá ọkọ rẹ̀ tọrọ wa ní kó ló ń pèsè aláàánú ọkọ alálùbáríkà tó jẹ́ tìyẹ tó bá ẹ wá látọ̀run kó ló ń pèsè ẹ̀fẹ́ kó lè máa fọlá ọkọ rẹ̀ yìí tọrọ torí kíni. kọ́ ló ń ṣàfùn mi lọ́kọ alálùbáríkà èmi support. yes o. ọkọ tí yàn nílé gbèsè sórí Facebook àbí Instagram ṣé yẹn lọkọ. ṣé ti rẹ́ ìyọ̀rẹ́ àjọpẹ́ yìí ẹ máa ń like ẹ máa pa ọjọ́ kẹlẹ́rìn o fẹ́ gbé ọkọ ẹ síbo sórí social media. tí wọ́n bá bẹ gbẹ báyìí wàá kàn máa wò lọ́kọ̀ pé ọkọ mi ló lọ́kọ mi ló. nílò dẹ̀ ti bímọ ò bá rí mi lọ́mọ ọjà bá ti tán ṣọ́ọ̀bù. irọ́ ni jọ ọ̀rẹ́ mi irọ́ ni. fẹ́ gbọ́ pẹ̀ sórí social media àánú ẹ ṣe mí. mo ti ń kọ́. o ò pé ni. mo ti pe nọ́mbẹ̀ títí tí kò lọ jẹ́ ń pe ná bọ̀ ó yìn bọ̀ mí lé nì kò sí kó má wà bí. <laughs> àbí o. nọ́ọ̀bì ò máa lọ. bíyà network. ó network. kò lọ́ọ̀bì ẹ̀yin náà ṣó dẹ̀ ṣì ń bọ̀n bíbí lé nì. kò tó bẹ́ẹ̀ kó má débi lé nì. anyway mi náà ń padà bọ̀ mo wà ládùúgbò. ó wà lára rẹ̀ wọ́n ṣayé nulẹ̀ náà. ṣé kò ń ṣe pé torí kó má bàa ṣe fàájì fún wa ló ṣe ń sá lọ. ọ ẹlẹ́nu rí sọ mi mo ṣẹ̀ṣẹ̀ máa ṣe fàájì yìí bí nà ó dà ẹ máa gbádùn lọ. ọba kú kò ti ṣí wa lẹ òun à ń jẹ kọ́là ń takò jẹbi tì wá wà á mú ẹyin lọ kó sì ká káwọ òun ó ṣe é fún wa. ó ń gbé mi rí ẹni wẹ kí kó tóbi ju bó ṣe wà nílẹ̀. ó tóbi eléyìí kò sí pákéjì inú ẹ̀ àwọn àmọ́ bó ṣe lọ wọn míì máa kó gbogbo pákéjì sí ó máa ga sókè bí i ojú orí wọn. mélòó lára àjọ kẹ́ ń gbòòrò ayé yìí. ìwọ ti ẹ̀ ń bọ̀ lè. mo jí ibi ìlúwọ̀ wà tí mo ti pẹ́ gbogbo aago ẹ títí títí olúwa ló fọ̀ pa ibo ló ló gbà lọ. kí ló ṣẹlẹ̀ mi ìmọ̀kọ́ tó ń sọ ṣọ́rọ́ mi ń ṣẹ́ ni tí mo fẹ́ wá jábọ̀ fún ẹ ó dẹ̀ débi ìgbà ó dẹ̀ ẹ́ halẹ̀ ó dẹ̀ ẹ́ halẹ̀ kí ló ṣẹlẹ̀ gan. ibo ló lọ sẹ́ẹ̀ ṣọ́rọ́ mi ṣe ni ọdẹ ń bi mí ibo ni mo gbà lọ jọ́ tó rọ lọ ibi tó bá wù mí ni mo lè fẹsẹ̀ mi ni mo lè rẹ́sẹ̀ mi gbà lọ. níwọ̀n ọmọbìnrin náà hmm. pẹ̀lú gbogbo làlá kúkú mi ló yẹ gbogbo iye tí mò ń ná sí ẹ lára kí ló ń ṣe mo ní mo ló gbà lọ. jọ́ torí ọlọ́run kí ló ṣe fún mi ṣé bàtà tí mo wọ̀ sẹ́sẹ̀ wọ ló rà á fún mi ni àbí aago àbí kí ni. wo mí wo mí náà wọmọ wọmọ wọmọ gbogbo eléyìí náà mo kàn fi ń ṣe kínní fún ẹ gbígbó lè dọjọ́ làkáyé ẹja. mo kàn ń ṣàánú ẹ pé kíyà má jẹ ni mò ń fún ẹ ń tibí ṣe yàn. kini soro le lé ayé yẹn. ọmọ ẹ tí mo ah ah lóṣooṣù ṣá. ẹ wo bọ̀bọ̀ were yìí kẹ èmi máa ń rò pé ọjọ́ ni mo ka wò pe ka má tẹ̀lé àwọn olowo pe ka dúró sí sùúrù lérè ìwọ wá so pe aduro owo to tó fun mi jo tori ọlọ́run èló lo ń gbà lóṣù èèyàn gba twenty thousand lóṣù aláìlójútì ó girlfriend lẹ́mi náà wo tí tó yẹ̀yẹ́ ìṣojú àwọn ẹ̀ tètè tẹ̀lé mi sì kò jà máa lọ. o lè disgrace mi kankan. ó ní káwa gbọ́ ọtí o. ọtí ń gbọ́ ó ní kò gbọ́ ọtí ẹjọ́ tọrọ lọ ṣé ẹ̀ tí ìgbà ọtí. ẹ̀yà má ṣì o ń gbọ́ ní kò gbọ́ ọtí. ẹ mo ní kò gbà. ẹ ta ló fẹ́ sanwó ẹ̀. a ṣèbí tó bá dẹ́ ti parí oṣù máa máa san gbèsè mi kí ló wà ń bẹ̀. àṣẹ ti gbọ́ ní end of the month àbí kí ló sọ. ìparí oṣù. ìparí oṣù. ṣé ẹ fẹ́ gbọ́ ìyẹn àtẹnu àtẹsúnẹ̀tì tó bá ti bí yìí dá ẹ lọ mọ́tì mi nù freezer màá dé ìpamọ́ bẹ̀ náà màá ọmọ ẹ̀ ń bá àmú yín ni. Mojí ah, o ti rí nǹkan tó fà ó yá dìde ń sìnkú já máa lọ. ẹ kí ló dé náà wàá dẹ̀ máa lẹ̀ àwọn ọkùnrin tí ọba ti ní ìkọ̀kọ̀ báyìí àwọn náà máa ń ṣọ́bìnrin tó bá fẹ́ tó ń ṣe lọ́wọ́ lẹ́sẹ̀ ṣé kí ni gbogbogbò tí mò ń wọ ìjọ ìlara nǹkan ẹ̀kan yín náà ni o dìde tó ń sọ mo mọ̀ nǹkan tó fẹ́ ṣe olóṣì ara ẹ tí bá lọ lè wàá ṣe lọ́sàn wàá ṣe lálẹ́ wàá ṣe láàárọ̀ má bàa gbomi bí aṣọ mi ò ṣaṣọ jẹ́ kókùnrin gidi rí mi mo ti ń dàgbà jẹ́ kí bímọ. dídé kò tẹ̀lé mi lọ́sì. wọ́n máa gbé mi nínú ṣọ́ọ̀bù. mo ní kó tẹ̀lé mi. kí ló fẹ́ ṣe kí ló fẹ́ mo ti mo ti mo ti. dé bá mi bá tí wọ́n ń sọ. kí ló ṣe. ewu ẹ bá mi bẹ̀ kó tiẹ̀ jẹ́ kí n ṣiṣẹ́. kò máa jókòó sílé látàárọ̀ dalẹ́ monday to sunday every time ó ti máa ń sú mi ju èmi nìkan kó jẹ́ kí n ṣiṣẹ́ kó gbà kó gba house girl kó gbà kó gba gate fan kó gbà èdè bá mi bá sọ̀rọ̀. ẹ ọ̀rẹ́ wa kí ló ṣẹlẹ̀ kí ló tó fẹ́ kó ṣiṣẹ́. wọ́n á dá lóhùn jàre ṣé wọ́n ń dá lóhùn ni o òun rọrọ yẹn rò ṣé o mọ̀ pé ọgbọ́n àti ṣe ṣìnà ni uh-uh. ṣìnà ló fẹ́ ṣe ṣìnà kẹ ṣé o mọ̀ àwọn ìyàwó lè yẹn tó pé gbogbo nǹkan tó ní òkè kò ṣé o jọ ẹni tí ìyà jẹ lójú ẹ. ara o ìyàwó ṣáà jẹ. ìyàwó ah, jẹ o. ó yà á fi ọmọ fi ṣẹ̀ṣẹ̀ má dá lóhùn. ó ní sùúrù náà fine tó bá jẹ́ kí n ṣiṣẹ́ ọ́fíìsì mo ti gbà ó yẹ gba shop fún mi kó tiẹ̀ ṣe já ṣọ́ọ̀bù mẹ́ta papọ̀ kí n máa ta fabrics máa ta aṣọ òkè àwọn aṣọ obìnrin bàtà obìnrin mi ta nǹkan ọkùnrin rárá ẹgbẹ́ nǹkan obìnrin náà ni mo fẹ́ máa ta. ìyẹn náà o. kọ́ já ṣọ́ọ̀bù mẹ́ta pọ̀ àbí mo hmm. máa ta fabrics kó lè gbàgbé máa sọ plan ọkùnrin láṣọ. yìí ń ṣe bá aṣọ obìnrin nìkan ni. kò sáṣọ ọkùnrin bẹ́ẹ̀ aṣọ obìnrin nìkan ni ó fẹ́ ṣe èsì náà ni máa wò ó tiẹ̀ tó bá ní ìdíṣẹ́ bó ṣe wà iṣẹ́ wà nílé tó lè máa ṣe. mi rí rosha it's a great opportunity for you o ò ní ṣe nǹkan kan wà nílé it's a blank check blank check ni wà á kọ́ sọ èyí tó fẹ́ ni. kò jí kó dáná fún kó dẹ̀ bá ṣe wo iṣẹ ṣe fún normal normal kó dẹ̀ tún máa gbó ó ní kó ní nǹkan àìsẹ pé kó ga báyìí ọ̀rẹ́ mi is capable you pay you sí ẹ ara rẹ. ó ṣáà ti wọ. Hmm? àtúmọ̀ ṣí géètì náà ẹ̀ adìyẹ kó dáná ah, ah. mo pè é pé kí n tiẹ̀ tún lè fẹjọ́ fún ẹni mi ló fẹjọ́ fún mi.

mo lè transfer ẹ̀ sí ìdẹ̀lẹ̀ ní kí account officer ní sẹ̀lẹ̀ sí iṣẹ́ gbọ́. a máa jẹ́ kó ẹ bóyá ah, hmm? fẹ́ rọtí irọ́ ni eh? wúrà eh? wúrà ọ̀rẹ́ mi. Ah! Búra. Búra ta. Ta ló ní mọ́tò yìí? Èmi ni mo ní ọkọ mi lọ́ra fún. Jọ̀wọ́ èwo nínú àwọn ọkọ ẹ? Símọ̀ ni. Ṣé ẹ máa lọ? Ṣé ẹni máa lọ àbí kẹjá tẹ̀ tó wà lẹ́yìn? Ẹ jókòó sí ìyá mi. Orí mi, wúrà la, sọ fún mi pé rọ ni. Àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ kan náà ayé mi sọ pé rọ́ọ̀nì àti ah, ah, mo ni ọ̀rẹ́ mi lẹ́ni tájọ pàdé lọ́jọ́ kan náà tájọ rí tí mo ni. àdìbí ah, kí ni ìwà rí òrí díẹ̀. ìyàwó tí mo ni tí mo ni eh. ayé mi mo dẹ eh. ọ̀rẹ́ mo dẹ ń ṣègboro tó yẹ kí ti so mọ́ tí mo ni kí ti eh. ṣoríire. ẹ lọ kí ló dé. kí ló dé. ó ní ní gbogbo ọ̀rẹ́ ẹ̀fọ́ èwo ni tí mo ni ló fẹ́ so mọ́ kí ló ṣẹlẹ̀. lọ sùn. ó ní ìdájọ́ bá wọlé ní ìjọba wọlé wọlé wọlé wọlé ah, kí ni kò tó fún. lọ́sẹ̀ tí wọ́n fọwọ́ pa ṣé kí wọ́n lè rí wọlé. tí mo nìkan náà mo fi lọ jù. ẹ̀lẹ́ bàbá mi ṣe òkú tọ́jú mi ọlọ́run àtọ́jú wọn náà ìfẹ́ tó ní sọmọ mi ọlọ́run á nífẹ̀ẹ́ gbẹ́ẹ́ mi owó tó bá máa fi ṣọkọ lórí ìyàwó ọlọ́wọ́ àgbèsè ní agbára lọ́wọ́ láìpẹ́ láì jìnnà báyìí ìyàwó àfinúṣu afẹ́ ìgbọ́mọ̀ àbáyín tọmọ àmọ́ wá gbọ́ òtí mọ́ ni àkókò òun dúró de nìkan ti péjọ mẹ́ta kan náà tẹ́ ti jọ ṣọlọ́kọláyà ó yẹ kí inú títà tàbí ká ti máa gbọ́mọ̀ ju kí o ṣe yìí à ń gbìyànjú but um, gbogbo ẹ̀ náà ìwọ́pọ̀ ọlọ́run ló wà so ó kọ̀ kó kọ́ lọ́nkọ́ bá a ṣàmì sí lóko. ọlọ́run adé ṣàmì sí ọlọ́run aṣàmì sí láìpẹ́ báyìí báyìí jìnnà àwọn abáyín tọ́mọ agbára ọlọ́run. tí mo ní ṣé ẹgbẹ́ mi kàn tẹ́ promise. èèyàn ṣe wàhálà máa ń rìn jẹ fún ṣùgbọ́n. àwọn bọ́ìsì yìí tẹ máa ń kó káàkiri yẹn báwo lẹ ṣe ń kó pẹ̀lú wọn àwọn boys ọkọ mi ní everywhere tó bá lọ wọn máa ń tẹ̀lé e ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń rí wọn lẹ́yìn ẹ̀yìn ó mọ̀ pé kò kí ń dárìn. kí n tiẹ̀ ṣé wọ́n ń jà ní kábà ní bóyá torí wọ́n pọ̀ kí wọ́n ṣe ń jà ní ọkàn ẹ̀rọ tí wọ́n bọ́ ṣe kó bù pẹ̀lú ara mi. ẹlẹ́jà rí ẹ ṣe ní ìfẹ́ kẹ́ bọ̀ ẹ má bàrà ń jà ẹ má jẹ́ kí méjì gbọ́ ohun tẹ́ ẹ tẹ́ ẹ bá ṣera yẹn pera yín sí yàrá kẹfẹ́jú ara yín súnra yín kẹlẹ̀ parí ẹ̀ kó tán síbẹ̀. àti fẹ́ máa lọ mọ́. bẹ́ẹ̀ a fẹ́ débi kan. ẹ máa ṣe jẹ́jẹ́ o ẹ máa jáwọ́ how many times would I know ma tí mo ti ń sọ pé kí n bá máa gbélé síwájú ṣọ́ọ̀bù mi mọ́ ṣọ́ọ̀bù pé táwọn kọ́sọ́mọ́ bá dé tó bá rí lè mẹ́màrún padà sínú ṣọ́ọ̀bù ni ọ̀rẹ́ gbà mí. ọ̀rẹ́ mi kò ṣe yìí. ní sùúrù má sọ mi lórúkọ tí mo yẹ àti bàbá mi ò sọ mi o kí ló ṣẹlẹ̀. ẹ má bínú. jẹ́ kí n sọ̀rọ̀ oró ni jẹ́ kí n sọ̀rọ̀ ó sì kó tó máa sọ̀rọ̀ jẹ́ wá sọ tuntun fún ẹ. jọ má gbélé mi fún àwọn ọmọlá tó ń káàkiri tó ń dalẹ̀ nu o tó o bá gbélé mi fún wọn àti wọ́ àtàwọn ọmọlá yẹn ibi tó bá rúyìn lọ mi lè wá gbẹ̀yìn lẹ́ẹ̀bẹ́ o torí ìjọba ti sáyé dèrè débi pé lọ́mà wà wọ́n máa wá ń kólẹ̀ dànù kò sígbà tẹ́ pé wọ́n tẹ́ ní rí wọn ó ní àsìkò tó máa ń wá ìwọ náà ò bá ti má ò bá ti tètè wá gbé kó pe nọ́mbà àwọn kọ́ wa gbélẹ̀ ah, ah, ojoojúmọ́ ni kọ́ máa bá ẹ wí ni. ẹ má bínú mà mo rò kọ́ máa wá láàrin. ẹ ṣé kò ní táìmù tó bá ń wá ni mo béèrè lọ́wọ́ ẹ nọ́mbà wọn wà ń bí ìjọba ti sayé dẹ̀rọ̀ débi wípé wọ́n fún wa ní nọ́mbà wọn tẹ́bà rí wọn lásìkò tó yẹ kẹ́ rí wọn ẹ pè wọ́n bò sí mọ́sán máa wá. kò síná lórí fóònù mi ní bá ti wọn. o ò rí iná ṣàjẹ mo mọ̀ pé máa rí ibi tì mí sí mo mọ̀ pé ó máa rí ibi tì í sí torí rọ́ọ̀tì bá tiẹ̀ jẹ́ kọ́ jẹ́ kí n sọ fún ẹ pé àwọn ọlọ́mà nọ́mbà wọn wà nílé pè wọ́n kó wá gbé ilẹ̀ abọ̀sibọ̀sù wọn ń pè wọ́n gbọ́kọ́ tó wá ṣáà má gbélé sí bímọ kó o padà mọ gbogbo bí ìsìnbá máa ṣe tó ń sìn kó jẹ́ kí gbogbo bí clean. Ah! ọlọ́ọ̀rẹ́ mi. you doing, baby? She said this is for you. That's the character. Kí ló ń ṣẹlẹ̀? Àárín wú oh, À ń bọ̀ láti fi kọ́ ni àwa ní pé ká yà sí bíbá ìbá àìsí. Ó ga o. Àárín À ń bọ̀ látọ̀dọ̀ grandma Nana Arinka wa gba bíbá ìkọjá. Hmm. Àwọn boys ọkọ mi nìyẹn. Ah. Àwọn boys mi nìyẹn ẹ ah, ah, ah, come on ló kù ní ọ̀rẹ́ mi mo like your i like this hairstyle. ẹ ṣe jàre ẹ ṣe oh, kókó tọ́jú ọ̀rẹ́ mi. ọmọ ẹ ti dàpọ̀ sí i. Ah, ah, kí ló ṣe ẹ́? ẹja wọlé ẹja wọlé ẹja wọlé ẹja wọlé. Aláyé lọ fókọ̀s. Ṣé mo sọ fún mi bó ṣe máa ń ṣe every time? Ah! Ọjà mi. Ah! Ọjà mi gbọ́dọ̀ wá fẹ́ mi ìgbà míì gan ó máa kó àwọn girls wálé á ní girlfriend àwọn ọ̀rẹ́ wọn wọ́n máa máa fa mu tí wọ́n máa mu sìgá bó ṣe máa ṣe mú yín fèsì everyday ni. ọmọ táwọn tí ìjọ agbóná wà ẹ mú nǹkan tẹ bá fẹ́ kẹ wọlé lọ. ọgá ọtí ṣe agbóná wà ṣe wọ́n mú ẹ ni. Ah! bó ṣe ń tẹ ìdí tó bí mo dáná bó tún ṣe ń farun mi láì ṣe kó ṣe ń rí mi. súnmọ́ àlàyé súnmọ́ àlàyé. mo jẹ́ tètè máa nìjọ ń ṣọ́ọ̀bù kan tètè wá lọ ra nǹkan tó máa rà kó ní ìsìn mi bóyá máa ń ṣe nìyẹn ìgbà mi máa ń gbóbìnrin gan wálé. wo ara mi ò yọ ọmọ wo mi. o ò jẹ́ wà lọ tajà ẹ wo kí lẹ fẹ́. ṣé wàá òkè mm, mm, ṣáà ìbá wa lọ́rọ̀ owó ìbá yìí ah, kí ló bàbá ẹ sọ̀rọ̀ tó bá ti bọ́ tà sí i. Ah. Ah, má What has he explained for me? àtọ. wúrà ti explain Ah. mi so me ní káàṣì nílé nsìn but máa rán sí ìṣùgbọ́n. Ah, ẹ ṣé mo dúpẹ́ ẹ máa lórí ẹ máa bọ̀ ẹ́. àmín ikọ́ ìkéjù lẹ́sẹ̀ ẹ̀ ní wa mọ́tò jáàmù àlékún owó àlékún ọmọ àlàáfíà ẹ̀mí gígùn ah, owó yàrá pọ̀ jàbùrà tẹ́pẹ́ mi náà máa yí wọn máa jí báyìí wọn máa jí ah. Ah. ṣé ọkọ tó bá tó lè bá kan bùrọ̀ mi orí mi lórí rẹ kan ah. ẹ ṣé bàbá mi. mo fẹ́ ṣe nǹkan nílé ṣẹgbọ́n. ṣé mo dúpẹ́ bàbá mi bá ọlọ́run ṣòrọ́kọ ẹ̀yẹ ọmọ ni o. ó ṣọmọlúàbí. ó náà ìsìsápò ara ẹ̀. yóò rọ̀ ọ́ nìyẹn bó ṣe da tó ìwà òjò òun ní jàre òjò òun ní máa gbójú nù nǹkan ọmọ tó ṣe orí bàǹtàbàǹtà tó tó báyìí fún mi ẹ báwo wà náà fà ìgbà ni màá rówó yẹn bàbá yìí. ló bá ti transfer ẹ̀ sí mi màá transfer ẹ̀ sí pẹ̀lú máa yọ ten percent náà. àà ah, ah, níwọ̀n tó jókòó tí kòkó ìkòkò owó yìí. má ṣe bí àbúrò ó dá mo ti gbé màá fún yín. ó ti tó ẹ má kì í nípa. ó mú kótó owó ìmọ̀ṣẹ́ wá bí torí owó ilẹ̀ ṣe wá bí. àmì ìdòwò ẹ dẹ́ pè mí lórí fóònù. ìwọ tó kàn máa pè báwo ní bí kọ́ ọ ti mọ̀ nǹkan ti bẹ́ẹ̀ di ẹ̀ lóṣooṣù bẹ́ẹ̀ ọ̀pẹ̀ ò ṣe bẹ́ẹ̀ sábà fi dídà tiẹ̀ mi ìrówó ìdá. that again, okay? Hey. Oh. Wo nìyẹn. Eh. Eh. Eh. Ó dàbọ̀. Ó dàbọ̀. Ó dàbọ̀. Eh. rọra kí ló ṣẹlẹ̀ ọpẹ ò rí mi ni ó kì í ṣàjẹ́ pé. má bínú jọ kí ni gbogbo rádàrá tó ń ṣe mí ẹ̀ látẹ̀kàn ṣé òun ló ti pé mi ò lè mí dáadáa ni kí ni gbogbo nǹkan tó ń fà tó ń rùn ní gbogbo inú ilé àǹtí mi nǹkan tójú mi ń rí nìyẹn meanwhile eléyìí kékeré ni tó bá fẹ́ ṣe gan tí gbogbo wọn tó bá pọ̀ báyìí obìnrin máa pọ̀ báyìí ọkùnrin máa pọ̀ gbàmí gan fúnra rẹ̀ tó máa ń gbóbìnrin wálé mo ṣe ti sọ fún mi pé kí n má complain kí n má rojọ́ ẹ̀fẹ́ ní bòde ipò nọ́mà. irọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ eléyìí ò nọ́mà eléyìí ò nọ́mà ẹ wo nǹkan tó ṣe mí nǹkan tó ṣe mí nǹkan tójú ẹ ń rí rè. ah nǹkan tójú mi rí lélẹ̀ tó yẹ mo yẹ complain fún yín lẹ́dẹ̀ẹ́ ní kí n má sọ fẹ́ ní bọ́ọ̀dù. ah ó ti tó ó ti tó ó ti tó má bínú àbúrò mi má bínú àbúrò mi má bínú àbúrò mi mo fọlọ́ọ̀bàbẹ̀ ṣé kó tó pọ̀ tó yìí ni ó ti dà àtayọ̀ máa change o hmm. ah, àwọn ẹlẹ́mìí ló máa rojọ́ ẹ̀ fún hmm. bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀ ni eléyìí ò ṣojú lásán eh, kò ṣojú lásán. kò tè bá mi ṣe kó má bá wọn boys yẹn rìn. wọn máa ṣe fún un ó máa jókòó ah ṣóhun ó máa jókòó ah ilé ìkọjá ẹ eh, pèmí lálẹ́ pèmí lálẹ́ màá ti bẹ́ẹ̀ pé wọn. Ah, ah. ṣe wọ náà kí ló ṣẹlẹ̀? Bọ́bí! Ó lè dídé ni! Kí ló ṣe my friend náà. Ẹ ẹ́ aṣọ. Aṣọ. sọ fún ẹ òun ni pé kó o dákẹ́ ẹkún sísun kó má tún fi ẹkún kó má tún fi kọ́lé àìsàn sí rẹ lára ẹ̀fọ́rí ló ń fà àtúlẹ̀ máa nọ́ọ̀sì yẹn ò ti gbọ́ tí mọ́nì tí mọ́nì owó kọ́ ló ń pè mọ́nì owó ni owó yìí náà ni owó yìí ni ṣetán bó ti ń fa gbó ló ń fa sìgá náà tó ń komi kọ́tà pọ̀ àti kẹ́míkà ló ń da gbogbo ẹ̀ sórí ẹ̀ wá ní kó rí yẹn pé kò lè pé kọ́bọ̀ kò lè mọ wùgì ohun tó ń wù yìí lọ ó ṣe títí títí ọ̀rẹ́ tímọ́tímọ́ ẹ ó tún bá a náà jọṣepọ̀ gbogbo àwọn eléyìí dẹ́ ìṣẹ̀lẹ̀ òòbù mi gbọ́ gbàdúrà fẹ́ẹ́ kọjá tán ló jẹ́ kí n gbọ́ ṣé bí àǹtí mi ló sọ wípé eh, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó ṣì nọ́mà pé kò tí ì ṣe nǹkan tó bá àdìjọ since tó fún mi lówó tó tọ́jú mi tó ra mọ́tò fún mi tó ń gbé mi ṣe shopping and everything ìpè kí n má sọ fún anybody ìpè tí bá sọ fún yàn ọ̀pọ̀ máa miss wọ́n máa direct mi síbi tí ò yẹ kán direct. ohun tó bá ń jẹ báyìí ni wọ́n mọ̀ ó dáa ilé tó wá kún fún wàrà òun fàdákà tó tún wá kún fún wàhálà pẹ̀lú òkèlè gbígbẹ òkèlè gbígbẹ pẹ̀lú ìrọ̀rùn àti ẹ̀ náà sin àwòrìmọ́ wo ìwọ tiẹ̀ ṣé dájú máa wà ní ṣọ́ọ̀ṣì lọ́la. bẹ́ẹ̀ ni mà. Oh. Oh ọ̀ oh, ọ̀ oh. kọ́pá kàn mí kàn mí dàlú. ìyá ọkàn kan rí olùkọ́ni ọmọ oró akọni tí ń kọni pẹ̀lú long term. kàn mí pa. ọ̀ ọ̀ ọ̀ mi ò tiẹ̀ tí déètì mo wá sáré mú nǹkan nulẹ̀ mi tí n bá ṣe tọ́sí fún un padà. ẹ <laughs> sọ. bàbá fúnra yín bá jẹ̀bi mo lè pé ẹ̀kọ́ mọ̀ yín ẹ̀kọ́ sẹ́nu kìnìún bí bàbá kọ́ mọ̀ kọ́ bá bí ọ̀kọ́ mọ̀ kìnìún ni. You told me you only do clean beds. And what's your definition of being clean? I didn't realize that has a look. Parliament ló ń ṣe o jọ ní sẹ́ni o ò kí ń gbọ́ o kí ń gbọ́ orin Yorùbá rárá. Kọjẹ kọ́ ẹ àmì mo ṣàṣìnà. Àsìkò àwa yóò tún ré o, ẹyẹ bínú wa, fọ́ṣọ́ ni young shall grow so à ń groom wọn kọ́ lè grow ni wàá dúpẹ́ lọ́wọ́ mi later kí lorúkọ ẹ. Rachel. Rachel pẹ̀lẹ́ tẹkẹ wá déèyàn lọ tóbi. gbogbo yín pátápátá ẹ ṣọ́ra fáwọn ọmọ mi wọn mo cherish wọn ẹ̀yin lójú mi ni wọn tí mo bá bá àyàn lọ́dọ̀ àwọn ọmọ mi mo bọ́ ọmọ mi lọ́dọ̀ àwọn èèyàn mi ò mọ tó lè ṣẹlẹ̀. you slept with my friend. and what is your business if i'm sleeping with your friend. do i look like a kid do i look like me o mọ nǹkan tí mo ń ṣe ni wọ́n sọ fún mi pé mo ti lóyún yẹn tẹ́lẹ̀ mi fà. Wokola, listen and listen good. You want to know you know me and you have to be responsible for it. Well, no. So you're actually pregnant for him. And what is your damn business? I'm pregnant for him and he's going to be my husband soon. Ǹjẹ́ àṣà ń bẹ̀yẹ léṣeré, ẹ̀yẹ lé ń jó, ẹ̀yẹ lé ń yọ̀, ẹ̀yẹ lé ń fikú ṣeré. àmì ah, lórúkọ jésù. ẹ pẹ̀lẹ́ ìyá wa ẹ pẹ̀lẹ́ sísí mi wúrà wọn. mọ́mì wa bí a ṣe ń gba àdúrà yẹn lọ a mú mi rí i pé ẹni tí wúrà wù mí wà lọ́dọ̀ ẹ̀ tó ń pè ní ọkọ kìkì ń ṣe ọkọ ẹ̀ rárá. ní ọkọ ilé ẹ̀. bẹ́ẹ̀ ọkọ ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ mi ò rí wọn bá wí ẹ̀yin ni mo rí bá wí ṣẹ́rí mo fẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ kẹ́ mú sọ́wọ́ sí kí ẹ má lè fi jẹun torí ènìkọ́ torí ọ̀la ni pàápàá jùlọ lórí sìsì wa tó jókòó yìí nígbàkúgbà tí wọ́n bá sọ pé àwọn fẹ́ ní ọkọ ẹ fi ọ̀rọ̀ wọn lé ọlọ́run lọ́wọ́ ẹ jẹ́ kí ọlọ́run tọ́ yín sọ́lọ̀ kẹ́ fà lọ́lọ́run lọ́wọ́ ọlọ́run ò ṣẹ́ni tó mú wá gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ṣóun gangan lọ́kọ ẹ̀ wípé kí n tọ àwọn tó tún nímọ̀ jù mí lọ. bẹ́ẹ̀ni. kí wọ́n bá mi fi ẹ̀mí ọlọ́run darí kí wọ́n tan ìmọ́lẹ̀. bẹ́ẹ̀ni pẹ̀lú àwẹ̀ àti àdúrà ọlọ́run á tọ́ wa sọ́nà. àmọ́ ní ti ọ̀rọ̀ wúrà wọn rẹ̀ amúmiri pé wọ́n ti fi ọkọ ṣàlè. fọkọ ṣàlè tó túmọ̀ sí pé wọ́n ti fi ẹni tó yẹ kó fi ṣe ọkọ gbogbo wọ́n ti tánù látara ipe kò dà kò dà. alàgbà kí ẹ ẹ má bínú o. òyì láti ìgbà tí mo ti bì kò mú ọkùnrin pé méjì wá rí ẹyọ kan ṣoṣo tó kọ́ mu wá náà òun náà lò. ẹ. Eh? mami ṣekúṣe mú. sista mi ẹ jọ ẹ má sàn yẹn mami ṣe sista mi tẹ̀ ń wò yìí oríṣiríṣi ọkùnrin ló wà lọ́wọ́ wọn tọ́ṣe ní dúdú ah, ẹ̀wẹ̀ jẹ́ àsọ̀rọ̀ káyé yín lè dáa ibi tó máa ti dá láwọ̀ ààyè. jẹ́ sọ̀rọ̀ lórí tàbítàdé yìí jẹ́ kí ó sọ ọ̀rọ̀ mò ń gbọ́. màmí bọ́ ṣe ní dúdú bẹ́ẹ̀ lọ ní pupa wọ́n á tún lọ́kùnrin kan ti ga jù ìkan ti kúrú jù ìkan lómi lára ìkan tilẹ̀ pa ju ṣòkòtò ń já bọ́ǹdì ẹ̀ in fact sista mi máa ń lé ọkùnrin báyìí wọ́n lẹ́nu ẹ̀rùn ní ìgbọ́rú ẹ̀rí láyé. ìjọ tí mo ti bí ọmọ ìtayé tó pupa wá bí òyìnbó lẹ́rù ti bà mí pé kó má lọ ya pupa là á ta kò dé wàá fi hàn sí mi o ẹ̀tọ́jọ́ ń jáde rè kí wàá ní ṣíṣe. ẹ ẹ wo èmi mú èèyàn kan o bọ̀dá máyọ̀ wà ni torí àjọṣepọ̀ àwọn méjèèjì ó pẹ́ dáadáa bọ̀ wọ́n lé bọ̀dá yẹn dànù torí pé kò lówó. kí ló ń sọ yìí gan ọrùn máyọ̀wá wo ló ṣe máa expect irú mi kí n fẹ́ máyọ̀wá rubbish ọ̀rọ̀ wo ló ń sọ yẹn ah, but ṣó lè jẹ́ máyọ̀wá ṣá. ṣùgbọ́n bọ́lá tó bí ṣá. Hmm, kí ló ṣẹlẹ̀. ṣùgbọ́n mo ti ní àwọn connection kan lọ́wọ́ ẹ̀. Hmm. i'm very sure pé tó máa ma fi di bíi very soon. Hmm? lòun bí mi lò. Really? Oh, good, àmì Jesus, I can't wait. I'm mi ṣe sọ fún ṣé mo ti submit àwọn proposal kan báyìí. Ìyàwó dẹ̀ very soon wọ́n máa alone. Ah, lọ. I'm not sure why wà máa gbàwé láàárọ̀ ọ̀sán alẹ́ ní gbogbo ẹ̀mí ní I will be on codeine diet. <laughs> I trust you. Ṣorí mm. eh, mọ́tò wo ló sọ pé o láìkì yẹn? Ah, mo mọ̀ be as a starter tí mo jẹ́ mọ̀ pé mi ti lo mọ́tò rí tí má tiẹ̀ ṣòro mọ́zù yẹn bóyá yẹn kan kó wá jẹ́ gold mọ̀ mo láì ọlọ yẹn kan màá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mọ̀ bí mo ṣe fìṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́tò mọ́tò. mọ́tò ti tèmi yẹn fún ẹ ṣùgbọ́n. bébì mi ò fẹ́ mọ́tò ẹ̀. mo tẹ̀ tó jẹ́ pé tó bá rí mẹkáníìkì lọ́ọ̀kan ó máa ń gbọ̀n lòun lòun wò ó jẹ́ kí n bẹ̀rẹ̀ pẹ̀lú tèmi kórúkọ mi wà ń bẹ̀ kó ní kálukú ní tiẹ̀ kò síjà ó lè gbé jáde tó bá wọn ẹ̀bọ̀ mo kàn fẹ́ kó jẹ́ pé tèmi bá ní tèmi kó jẹ́ tèmi náà ni kí tiẹ̀ náà jẹ́ tiẹ̀. ok bọ́sọ̀ ẹ̀gbẹ́ sí pẹ̀lú sáìtì wa tó wà ń bọ̀ ni mo rò pé bí a ká lọ parí ẹ̀ ṣùgbọ́n. ó ah, mọ tó ṣẹlẹ̀ ilẹ̀ mọ̀wé yẹn mi ni kó má kọ́ ó lè kọ́ but at the same time mo pé bẹ́ẹ̀ yẹn inú igbó ni by the time tí bẹ́ẹ̀ yẹn máa fi develop jẹ́ ká ṣe lọ kúrò ní irú àdúgbò tá à ń gbé àdúgbò yóò ti lókà jù jẹ́ ká lọ sí ìwọ̀n estate tó wà ní one of the estate tó wà ní mainland a máa get apartment bẹ́ẹ̀ I get bẹ́ẹ̀ àbí two bedroom or three bedroom then a máa máa gbé bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ yẹn a lè mọ̀ pé lọ sí island ó easy Tapa bá fẹ́ wá sí mainland náà ó ma easy kò ní jẹ́ wọn estate inú o ìbẹ̀lẹ̀ a máa gbé before kí mo wí yẹn kó tó develop mo pé inú igbó ni mo dẹ̀ máa ra mọ́tò fún mi mi dẹ̀ fẹ́ kí àwọn ilẹ̀ yẹn kó máa ba mọ́tò jẹ́ fún mi láìkí máa lọ sí mechanic village rárá. well no problem èmi kàn wò pé tábà ní pé à lọ gbalẹ̀ síbẹ̀ yẹn káàkiri you just wasting money. a waste owó a waste owó sórí bó ṣe wà yìí àwọn èèyàn tó yẹ kó máa bá rìn àwọn èèyàn tó jẹ́ pé tó bá gbèrú ẹsẹ̀. irú àwọn obìnrin owó ńlá ńlá ló máa máa rí ó máa máa tiẹ̀ máa kakún ni pé báwo mo ṣe fẹ́ rí twenty million báwo mo fẹ́ fifty million báyìí ah mo ní láti máa ronú ha ẹ̀ ọmọ ibi tó ń ronú rẹ̀ tó ń dá rẹ̀ padà sẹ́yìn lèmi ò dé láìkẹ́ bí mo wà torí pé mo máa ń bọ̀ àwọn èèyàn ṣe ló jẹ́ kí mi náà máa ronú ha ẹ̀ báyìí ibẹ̀ hmm? yẹn o kò fit mi mẹ́ni kò fit wájà rí ọkọ mi jẹ́ ká bẹ́ẹ̀ tí rí you want to live large. yes ó ah, mọ̀ pé téèyàn bá live large òun ló máa ṣe pàdé àwọn olówó tó jẹ́ pé kò ń ṣe fífẹ́ náà ní everything wọ́n pàdé wọn tẹ́ bá jọ ṣe business papọ̀ gbogbo máa máa lo pẹ́pẹ́pẹ́pẹ́ ni máa ah, kí ló máa wá jẹ báyìí mo kó owó ti wà nílẹ̀ sí mo ti bẹ̀ believe pé in the next two weeks gbogbo kan ti máa pray mo ti máa wà nílẹ̀ pẹ́pẹ́pẹ́ kò yẹ kí n sáré wà lọ́wọ́. two weeks kẹ well before the end of the year ó yẹ kí o bọ́ sí. ọdún wo. as um, in by the end of this year this year yeah. which of the year this year ṣé o mọ month tá wà march. ẹ mọ̀ mọ̀ náà ṣé o mọ̀ pé àwọn nǹkan tá a sọ processing. wúrà come now wọ́n bá lè ṣe báyìí sórí ó ju nǹkan tá a sọ december ó everything to wà okay. Eh? mo fẹ́ sáré jáde mo fẹ́ lọ bọ́ àwọn ọ̀rẹ́ mi. Ah, mo ń jáde I told you you coming home now. ọ̀rẹ́ ah, má bínú. mo máa ti jáde báyìí sìn because bẹ́ẹ̀ mi ṣe wà ebi ń pa mi gan serious. Ah, kò sóúnjẹ ńlẹ̀ o mo expect pé bó ṣe pè mí lórí fóònù pòǹbọ̀ ń lè yẹn pé máa transfer owó sí mi kí n sáré báyìí fi sí oúnjẹ ni kò dẹ̀ sí nǹkan kan lé. transfer transfer wa ṣé mo transfer sí ẹ lánàá. wo àná nìyẹn mi ti bẹ̀rẹ̀ jàre a lè rí nǹkan jẹ báyìí. mo ti sọ tẹ́lẹ̀ kò sóúnjẹ ńlẹ̀. ọ̀rẹ́ mi ṣé mo lè rí túkè lọ́wọ́ jọ kí ló fẹ́ fi túkè yẹn ṣe. mo fẹ́ fún ẹ kó lè fi. ah bébì mo ti pẹ́ má wọ̀ọ́rẹ́ má. aloption ọ̀rẹ́ ẹni tó yẹ kó dáná fún wa ló ti ń lọ yẹn so what do you want to do better ká lọ mọ gàrí tó sàn àìṣe máa mú. thank you kan báyìí o irú mọ́tò iná ló máa ń dákú sọ́nà rẹ́ǹjì ò ní dákú sọ́nà jí ìwà mi rí títí kò dákú rí. má bínú má bínú má bínú sáwùwà ó fọ́ mi. bá o. ẹ irú bíbá ìsẹ̀yìn òní rí òun ní rẹ́ǹjì kan kọjá wọn ò ní kọjá ń bíbá yìí òun gba bí kọjá ẹ wọn ń gbẹ́rú bíbá yìí kọjá kí mo wá wá kiri ah báwo ìfẹ́ kúrò ń ibà ah. yìí ah. mọ́tò ti lọ. kí ló mí pé ẹ́ńjì mọ́tò lọ mọ́tò tí mo gbé débẹ̀ ẹ̀ ń sìn sìn tó bàjẹ́. Ah, ṣe fẹ́ gbọ́ wèrè gan mo fi gbé débi ẹ̀gbọ́n ẹ máa need láti ṣéǹjì èjì mọ́tò yìí. òbí ò lè bá mi wọ́gbọ́n dá sí engine. ṣé fẹ́ gbọ́ tí bá ní fẹ́ bá ń ṣe tí fẹ́ gbà yín ni. engine àbí àfẹ́ at least ká tiẹ̀ fi yín ti fi lò díẹ̀ sí. kò sí nítorí tá a bá ní ká tún ṣe ẹ máa tún dákun ni. Ah, mi ò lè parọ́ fún ẹ mẹ́kọ̀ọ́ mi ò tí ì lówó lọ́dún tí ẹ lè fi ra engine rárá. mo ń bọ̀ sọ kí ló ṣẹlẹ̀ gan-an. ó dẹ̀ fi gbogbo ọ́ìlì wèrè tán kó sára yí mi lára kí ló ṣe gan-an kí ló ń wá bí pàápàá torí ọlọ́run ẹ wo ah wo gbogbo ká ní mi wọ black nǹkan wọn máa kọ máa fi stain aṣọ tó yan wọ ni ṣé mo yẹ sí mo raṣọ mi ni àbútẹ ah, jẹ pé mi ò tẹ tí sanwó fẹni tó ra tó lóná máa fún mi lówó tó tani máa fọ mi o fẹ máa fọ mi sí mi lára owó mọ́tò tí ò ní èsì o tún fẹ́ mú mi o tún fẹ́ àtàṣọ tún fẹ́ dà sí mi lára kí ni gbogbo kí mo ń ṣe ń bí mi jí sáàbùrù bíbá ẹ̀ mẹ́rin ẹ́ eh? kí n kò oh, náà Jesus bẹ́ńsà tó bàjẹ́ wọn ò ní gbé wá bí jíwa gan wọn ní pé wá rí kí n tẹ̀lé bá wọn kúrò mi báwọn ẹgbẹ́ kúrò mi pẹ̀lú kókó ṣùkú ṣe kà tí mo kó sí báyìí. wọ́n gbé ni wo ọ̀nà máa ń ṣe láti ìjọ́ ta ti ń bá bára kàtú kiri aṣọ bó ṣe wà ń ṣe ó ti fi ọ́ìlì mi tí ìsanwó fẹ́ni tí mo rà lọ́wọ́ ẹ̀ ah, ah, Jesus wo ah, wéètì. torí ọlọ́ ẹ má bínú pé mo da yín dúró boyfriend mi mà ló fẹ́ kó bá mi léèní báyìí. ó ti bínú lọ <gasps> látẹ̀kọ́ tó ti dúró kò ṣe ní bínú lọ ṣé wà lóògùn. ó ti ń pe nọ́mbà ẹ̀ kó tó di kò lọ kó o gbé. ewé ṣé ẹni bá mi pè báyìí má bínú ẹ. gbọ́dọ̀ pè fúnra ẹ̀. lẹ pé fúnra ara ẹ̀. Wọ́n ah. yẹn lásán. Look at my dream man. Ah. Oh, jeez. yóò máa dá ilé òun kí dáadáa tí kò ní fi mí pa á nù pé kò sí ẹ ló bá ló bá. mo lè lójú tì mí ọgọ the guy is kí o. Ah, ah. nǹkan tẹ ṣe dùn mí o ah, ah. kí ẹjọ́ torí ọlọ́run kí lẹ wá dúró síbí báyìí fún ẹ dẹ̀ mọ̀ pé báǹkì ò ní pẹ́ close e ní friday. kọ́ tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ tó dé ni. Ah, ó mọ nǹkan tó ṣẹlẹ̀ bọ̀ boy sorry ex boyfriend mo ṣe ń fẹ́ lọ́wọ́ boyfriend mi ló dá mi dúró. òun gíjì ni mọ́tò ẹ̀ nọ́ọ̀tì mọ́tò yẹn gan ṣe wà gbogbo tó kọjú mi gbọ́dọ̀ fẹ́ mọ́ ọ̀rẹ́ ti sọ mi. nǹkan tó lè fi lẹ̀ láéláé gbogbo ẹ̀kọ́ tí ẹ̀ bá lé ní ìní nǹkan tó ṣe fún mi lẹ́nu mo lè ní kí n mo lè jẹ́ kí n break up pẹ̀lú ẹ̀. yèmí gan tẹ fẹ́ kí ìwà àti ẹ̀ wà papọ̀ mọ́ mo fẹ́ kó filẹ̀ jọ tọrọ lọ ẹ jẹ́ ká lọ bí tá à ń lọ ó yá. èyí sùúrù gbogbo kan bá wà mọ́tò kan báyìí wà ó jáde ń sìn mo rí pé bó ṣe wọlé torí mo mọ̀ pé popular jingle ni gbogbo èèyàn ló mọ̀ gbogbo yẹn jáde ń sìn bẹ́ńsà báyìí ṣé o rí. ṣé mọ́tò tó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi sí ah, mọ́tò tí mo nì ní ẹ jọ tọrọ lọ́hùn ṣọmọ pé pọ̀ nu mọ́tò ta ló ń sọnù wọn. ní tó wà ní drive ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ń drive gọ̀gọ̀ tó wà wájú. tí mọ̀nì ló ń sọ yẹn kí ló ṣe wà tẹ̀. mo sì kọ́kọ́ jọ ṣo mo Instagram handle ẹ̀. Ah, ah, mi ò ṣe ní mọ̀ tí mọ̀nì ta ni ò mọ̀ mo sọ náà mo bọ́ yẹn mo fọ́lù ẹ̀ lórí Instagram kò fọ́lù mi padà mo bọ́ yẹn fọ́lù mi padà irú mo kó tó ṣẹlẹ̀ mo bọ́ yẹn gangan mo fi lálàá mọ́ jù ah! ah! ọ̀rọ̀ ẹni tí mo ah! fẹ́ fẹ́ sílẹ̀ ẹni hmm. tí mo máa fi pọ̀ ọmọ mi ẹni sùúrù ẹ ọsẹ kì í take me ó dẹ̀ máa ń dùn mí torí bọ̀bọ̀ ẹni tó bá máa fẹ́ mi sílẹ̀ báyìí kò gbọ́dọ̀ ga jù kò gbọ́dọ̀ kúrú jù kò gbọ́dọ̀ dúdú. kọ́ ẹ tọkọ mi sọ́rí ó kọ́ mi ló sì máa dì last last. bó ṣe wà yẹn lásán future husband mo ti fẹ́ a kò má pè yín pé ẹ wọ aṣọ ẹbí ká dẹ̀ lọ. orin ló kàn rẹ mi èmi gangan ló kàn. òun gangan mo fẹ́ fẹ́ mi kò láì kí ló díẹ̀ mi. o fọ́lọ̀ mi fọ́lọ̀ mi padà. ọmọ mi ṣe ni wàá sẹ̀ mẹ́sẹ̀gì sí náà through Instagram wọ́n máa ń rí fún àyè àtàyè obìnrin ni ẹ̀ náà lọ sẹ́yìn ẹ̀ náà ẹ jẹ́ ká lọ jàre. ọ̀rẹ́ mi ò dé sọ fún mi pé mo ní. mo mọ̀ máa. mánéjì orí burúkú látọ̀jọ́ yìí wọ́n dẹ̀ ń jẹ mí mo dẹ̀ ń Ah, ah, sọ́run ẹsẹ̀ mi ni wúrà wèrè wo ló ń pè. Ah, stop ẹ náà. kí ló ṣẹlẹ̀ náà. wúrà máa lọ òòlè fi mí sílẹ̀ báyìí. torí kí ni kí ló tí mi ṣe lè fi ẹ́ sílẹ̀ ṣé mo jẹ́ ọmọ Dangote ni. everything ma wà òkè. everything ẹ wo ló wà òkè. kí ló dé ó ti sú mi mi ṣe mọ́ kí ló dé mọ́tò ẹ ó ti dá mechanic village mọ́ ẹni wúyẹ tó bá ti mọ̀ pé mechanic village wà lọ́kàn ó máa takú ni mi lè take ẹ̀ mọ́ kí ló dé wo fóònù tí mò ń lò ọmọ ẹgbẹ́ mi ti ń lo iPhone X wo fóònù tí mò ń lò common iphone five iphone six iphone seven ó lè rà fún mi. Kúrà please don't go. Ah. Please don't go please don't leave me alone. Wọ́n ṣì lọ olóṣì olówó amánìjẹ́ látọjọ́ ìgbé àmútẹ̀mọ̀kọ́ tí mo rí lọ́la ẹ̀ gbájúbájì mi olórí burúkú àgbàyà. Kó kókó ṣì lọ oríwó ẹ̀wọ̀n ẹgbẹ́ mi àìkú ẹ̀sán lòwò Nokia phone ni mò ń lò olóṣì. Wo bó ṣe rí bẹ́ẹ̀ tó rọ́ mi tiẹ̀ fẹ́ mọ̀. Ọ̀rẹ́ you need to talk to this girl mi ò lè avoid àti lose Wúrà John abami bá sọ̀rọ̀ náà jọ́nà àwọn ọmọ pé mi ò date any other person lẹ́yìn ọmọ yìí. ó ti yé mi búròbúrò kúrò. sọ tó fẹ́ orí gẹ̀ẹ́sì máa ń ṣe you know i love this girl very much mi only lè avoid àti lose ẹnu life mi ẹ kìtà ló fẹ́ kí n fẹ́ sìn jọ́nà bá please let me talk to her please. Oh, kan tá a máa ṣe é sìn bóyá back sáré lọ bá padà á sìn kó lọ bẹ́ẹ̀. ṣé ìkan tó yẹ kó ẹ mọ́ mi wá máyọ̀wá yẹn gan-an lèmi sọ pé yà á sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ bẹ́ẹ̀ ni àyàfi kí wọ́n bá máyọ̀wá yẹn kàn kó tọrọ dárí jẹ́ ẹ̀ṣẹ̀ kó dẹ̀ gbà wọ́n padà kó dẹ̀ fẹ́ra gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. èmi ò alàgbà ṣé tó bá ti rí máyọ̀wá yẹn mú wa tó ti rí sójú báyìí tó dẹ̀ ti ń fẹ́ra wọn padà òkè ìṣòro ẹ bá di pẹ̀tẹ́lẹ̀. ẹ mọ bí ọ̀rọ̀ wọn ṣe máa rí ni ó máa dàbí èso tí a gbìn sétí dò ni. ẹ dá mi dà mí ní tẹ̀lé o àmọ́ màá dájú báyìí pé ó wá máyọ̀wá rẹ̀ kù tá a kò débi fúnra rẹ̀. ọlọ́mọ àgbàkóso ẹ jẹ́ ká kúnlẹ̀ kí a gbàdúrà. yíyọ̀bà. ọ̀rẹ́ mi tí n bá sọ wípé gbogbo nǹkan tó ń sọ yìí ó yé mi irọ́ ni mò ń pa kí ni nǹkan tó ń orí tó kẹ jẹ́ kí ọ̀rọ̀ tí mò ń sọ yé ẹ sórí bọ̀bọ̀ tí mo bá lọ́dọ̀ ẹ̀ńjọ́ kìíní àná yẹn sórí bọ̀bọ̀ yẹn bí ọ̀rẹ́ mi ṣe ṣàlàyé fún mi gẹ́lẹ́ ìgbà tẹ́mi náà wá bá wọn náà bẹ́ẹ̀ náà ni wọn náà ṣe ṣàlàyé bọ̀bọ̀ tí mo bá lọ́dọ̀ ẹ̀ńjọ́ kìíní àná ló jẹ́ kí n mọ̀ pé Máyọ̀wá ìgan lọ̀rẹ́ mi ń sọ wípé àfi tóun bá rí o kóun tó lè ní láárí pé tóun ò bá rí ayé òun máa bàjẹ́ sí ni nǹkan burúkú máa máa jálo nǹkan burúkú fún nǹkan burúkú máa máa jálo nǹkan burúkú fún ni. tó tó yẹn. ó jù bẹ́ẹ̀ lọ ọ̀rẹ́ mi. Ah, ọ̀rẹ́ mi jọ báwo la ṣe lè rí báwo la ṣe lè rí Máyọ̀wá báyìí. wo ṣúri èmi ò mọ ibi tí bọ̀bọ̀ Máyọ̀wá yẹn wà mọ́ ṣúri èmi kàn wá sí tẹ̀ nígbà yẹn ni mo kàn ṣe tèmi fọlọ́run ba ni kò ń ṣèyàn kan tí mo mọ̀ délédélé ọlọ́run ọba ń gbọ́ mi ò mọ̀ àtìgbà yẹn gan àti ẹ̀ àríra mọ́ even nọ́mbà ẹ̀gan tó filẹ̀ fún mi nígbà yẹn eh, fóònù mi tó sọnù yẹn ó ti bá a lọ so mi ò gbẹ́ nìkan nípa ẹ̀ mọ́ láti wẹ̀. orí tó kẹ́. yes. tí ọ̀rọ̀ tó ń sọ tó bá yé mi èèyàn ló bí six good months lọ́dọ̀ ẹ̀ o ò mọ fámìlì ẹ̀ kankan débìí pé o máa ní nọ́mbà ìkan lára àwọn mọ̀lẹ́bí ẹ̀ lọ́wọ́ ẹ́. ọ̀rẹ́ mi wọ́n ló ń sọ̀rọ̀ báyìí ìwọ náà ti sọ oní patient mi. wá sọ́dọ̀ mi náà ni mo máa yanjú i'm just doing my job so mi ò mi ò ní ìdá tí máa mọ̀ wọ́n délédélé báyẹn náà ó ti wá mo dẹ̀ ti ṣe tèmi fọ́lọ́ dẹ̀ ti bá tiẹ̀ lọ so i don't know his whereabouts. Ah, ah, ǹjẹ́ tọ́rẹ́ mi ò wá bá báyìí kò wá sí bá tiẹ̀ ṣe lè gẹ́ẹ̀tì fóònù nọ́mbà ẹ̀ rárá rárá rárá. a ní fóònù tí nọ́mbà ẹ̀ wà ó ti sọnù mi ì ní nọ́mbà ẹ̀ mọ́ rárá hmm. rárá. bàbá tètè ní ká retrieve line gbogbo nọ́mbà ti lọ. Máyọ̀wá ṣé kí n má tàn ẹ́ àwọn méjèèjì a kì í sọmọdé wọn tá a bá dẹ̀ rò tọrọ tá a bá lè bára wa sọ a jẹ́ pé ọ̀tá ara wa la jọ jẹ́. ọ̀rọ̀ tó sọ fún mi yìí ó ní láti tún ṣẹ̀ṣẹ̀ máa dàrú mọ́ wọ́n kọ́kọ́ mọ nǹkan tó ń sọ náà ó mọ nǹkan tó wrong ó dẹ̀ mọ nǹkan tó best now èèyàn tó fẹ́ tẹjọ́ wà nínú gbádùn nígbà tó tó tà nǹkan everything dàrú ó dẹ̀ fi ẹ́ sílẹ̀ nínú ìṣòro ó dẹ̀ bá tiẹ̀ lọ kò rán ẹbí pé o wà láyé o wà láyé o fẹ́ wà sípò padà o ò bọ́ sípò padà kò fẹ́ rán ẹ ó dẹ̀ bá tiẹ̀ lọ ọlọ́run á bẹ̀rẹ̀ sí díẹ̀ díẹ̀ díẹ̀ ọlọ́run tó wá gbé ẹ sókè ó wá jẹ́ kó o padà sípò débi pé ipò tó padà sínsìn o tún ju ti tẹ́lẹ̀ lọ ó wá fún ẹ níyàwó àtàtà ìyàwó ìrọ̀rùn tó wá fẹ́ tó ti lóyún fún ẹ ó wá ló pàdé ẹni tó ń sọ yìí tó fi ẹ́ sílẹ̀ obìnrin tó ń sọ tó fi ẹ́ sílẹ̀ o tún pàdé ẹ̀ lójú ọ̀nà ó fẹ́ fẹ́ ẹ padà ó wá ní ẹ ò mọ̀ bóyá kó fẹ́ kí n advice ẹ advice kí ni o má jẹ́ kí n tàn yín advice tèmi ni pé kó fi sílẹ̀ kó má bá tiẹ̀ lọ má tẹ̀ bẹ́ẹ̀ mọ́ because bó ṣe ń bọ̀ yẹn ò mọ ìrònú ẹ̀ ó dẹ̀ mọ nǹkan tó fẹ́ ṣe kò sí pé ọ̀rọ̀ ìfẹ́ wà nù nǹkan tó wà lọ yìí o kò nífẹ̀ẹ́ o owó tí ọlọ́run ọba tó ti jogún fún ẹ tó ti mọ̀ pò ti ní lọ́wọ́ owó ìlú padà fẹ́ wá gbà kódà tún gbà tó kó bá tiẹ̀ lọ advice mi fún ẹ lélẹ́yìí jẹ́ kó bá tiẹ̀ lọ má débẹ̀ mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. tẹ̀nà pé ẹnu àgbà náà ti di ń dó nígbà tẹ̀lẹ̀ ti tọ́dún ní tìǹtẹ̀ ni má tàtàtà ni ò ní tà mọ́ tẹ̀tẹ̀ rí ìyàwó tí mo tẹ́ǹtì ah mo ní tẹ̀ dán dán òun náà tí mo ná náà. I ẹ tó gan tànú mi dùn. máa wọrí máa i'm very very grateful. máa wọrí ṣùgbọ́n so kí la wà fúnra. ọ̀rẹ́ mi o tí ẹ bá mọ bí mo ṣe bẹ orí tó kẹ́tó pípé kò jọ kó mọ̀ tí ẹ mú wa délé àwọn máyọ̀wá fáìn ọdún ẹ ló wà fún six months ọdún ẹ ló ń gbé kó tó di párẹ ẹ yá ojú mi báyìí ni máyọ̀wá ṣe ń dágbére tó fi kúrò lọ́dọ̀ ẹ nígbà tí ǹdẹ máa lọ bá pé kò jọ nítorí ọlọ́run wípé àfi tí wúrà ọlá bá rè gbogbo àjọṣe kékeré ni ojú ti ọ̀rẹ́ mi ojú òtì mi èèyàn gangan ni olójú tì ó wá ní kò sí bóun ṣe lè gẹ̀tẹ̀ ipe even gan nọ́mbà máyẹ̀wá kan tóun ni ó ti bá fóònù tó sọnù last week lọ i don't know what to do ẹ wò ẹ ẹ fíìpé wọn ti gẹ̀ẹ́tì ní báyìí. wọn ò ní gẹ̀ẹ́tì ọ̀rẹ́ mi ẹ ẹ fi ìgbà ayé mi ti bàjẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. má máa ṣépè fún ẹ ọlọ́run ní jẹ́ káyé ẹ bàjẹ́ àjọkẹ́ nǹkan tèmi ń rò gẹ́gẹ́ bí èrò ọkàn ti tèmi ni wípé tó kẹ́ ó kàn sọ pé lòun ò ní nọ́mbà yẹn ni tó kẹ́ máa ní nọ́mbà yẹn tí tó kẹ́ ò bá dẹ̀ ni tó kẹ́ máa mọ èèyàn tó yẹ pé òun lè bá sọ̀rọ̀ àbẹ́ni tó máa pè tó máa get nọ́mbà yẹn so nǹkan tí mo fẹ́ sọ sí bóyá kò pe tó kò bẹ́ẹ̀. ṣé jẹ́ ká tún bẹ́ẹ̀ mo jí bá bẹ́ẹ̀ ó mọ̀ kọ́rẹ́ wa ò ń ṣe oníkìní kò dájú tó gbogbo lẹ́bù yẹn ó máa fún mi kò ní ni. àní tí ò bá ní ó máa mọ àwọn èèyàn tó lè níṣẹ́. it's okay ó ti tó ti tó kí má dàbí ọ̀rẹ́ alábòsí ẹ jẹ́ kí n pè lójú yín ẹ jẹ́ kí n pè kò sí problem ní sùúrù ọ̀rẹ́ mi á dá lágbára ọlọ́run lágbára ọlọ́run ọlọ́run máa ṣe rírí fún ẹ ah, kò sí kò sẹ́ni tí ò tiẹ̀ ṣe. hello àjọkẹ́ my doctor <laughs> oritoke baby báwo ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi nípa ọ̀rọ̀ tá à ń sọ tẹ́lẹ̀ náà ude Máyọ̀wá òdẹjọ́ nítorí Ọlọ́run tó bá rí wúrà àánú àṣì ẹ òdẹjọ́ báwo la ṣe lè géètì wọn because ajo wà ń bí ni. mo ti sọ fún ẹ mi ò mọ ibi tí bọ̀bọ̀ ìwà tóbi Ọlọ́run mi ò mọ anything nípa ẹ̀ mo ṣáà lè máa parọ́ fún ẹ. èmi náà sọ fún wọn pé o ò ní kọ́ńtà tẹ̀ mọ́ pé fóònù ẹ ti sọnù bọ̀ kí má dàbí alábòsí láàrin wa tó yẹ mo ṣe pè ẹ́. ok kí ló fẹ́ kí n ṣe báyìí. you know what just hold on jẹ́ kí n gbé fóònù fún wúrà ọ̀la ṣùgbọ́n hold on there. èlò tó kẹ́. Ah bí mo ṣe wà yìí mi ti bàjẹ́ ni kí n má sọ nǹkan mi torí bí mo ṣe wà gan mi ò wá pè ojoojúmọ́ ni mo fi ń jẹ ìyà lójoojúmọ́ òde ìjọ nítorí ọ̀lọ́ òde fún mi nọ́mbà Máyọ̀wá náà mo ń bẹ́ẹ̀ ni ṣó dìgbà tí n bá para mi kó tó máa wá bó ṣe máa máa send nọ́mbà sọ́mọ èèyàn ni. ok ẹ mọ nǹkan àti ojú ló ń rojú ṣàánú torí gbogbo nǹkan tẹ sọ kalẹ̀ àti pé obìnrin lèmi náà mo understand nǹkan tẹ ń gbọ́ fún òun ni mo ṣe fẹ́ assist yẹn because Máyọ̀wá dídí warn mi pé òun ò fẹ́ kí anybody mọ whereabout òun ẹ dẹ̀ mọ̀ èmi ni mo mọ nǹkan tó go through nígbà tí kinní ẹ̀ ṣẹlẹ̀ sí iṣẹ́ ńlá ni mo dẹ̀ ṣe kó tó di ipò recover nítorí èlèmi náà ṣe decide láti ìwé òkè kó rọra wà níbi tó wà yẹn kí n dẹ̀ respect decision ẹ̀. ok fine wo tó bá ti send number yẹn sí mi àbí tó bá sọ address yẹn sí mi mi ò ní sọ fún àwọn èèyàn pé ìwọ ló fún mi dúró nítorí ọlọ́mí ní sọ fún pé ìwọ ló fún mi number. ok Okay, kò the problem ẹ má My máa number. Okay, ní nọ́mbà ẹ. òkè òjẹjọ ó yá mama expect text ẹ sórí number here. o ṣe o ṣe. ẹ kú yes ma. ẹ ẹ ẹ bá mi ah kí ló ṣẹlẹ̀. mo fẹ́ rí yín rárá. ẹ wá wá ẹ wá wà ẹ wá. mo máa ga ọ tí bá ń ṣe nǹkan tó ṣẹlẹ̀ irú eléyìí téyìn ẹ̀ yọ yìí a máa bá mi sọ̀rọ̀ anyhow what rubbish. Máyọ̀wá.

mo máa ń pè ẹ́ o Ọlọ́run rí i pé mo máa ń pè ẹ́ bóyá nítorí ò save number mi ló ṣe mọ̀ pé mi máa ń pè ẹ́ mo máa ń pè ẹ́ every time mo máa ń pè ẹ́ bó bó mọ̀ pé ò lè gbéná torí ò lè mọ̀ pé mi mò ń sọ̀rọ̀ kí mo wá ṣe fún ẹ tó tó yìí tí mo tiẹ̀ ṣe nǹkan tí ò dáa tó jẹ́ kékeré o tiẹ̀ wo nǹkan tí mo ti ṣe tó dáa tó pọ̀ mo tiẹ̀ fi bíráǹdì ẹ̀ kó dáríjì mi wo mo ṣe wẹ̀ mo ti change gan o mo wá wò pé kí n wá bá ẹ mi tiẹ̀ wá mọ̀ pé o sick mo ṣẹ̀ ń gbọ́ níjẹta ni pé o sick àtìgbà yẹn báyìí mo ti ń pè ẹ́ ògbé kọ́ mi àjọ débí ni ẹ mọyò òdòjọ torí Ọlọ́run òdò dáríjì mi mú ìwẹ níbi tá a stop sí kápá bẹ̀rẹ̀ láti bẹ láti bẹ̀rẹ̀ new year new system. ní mo tún àbí èmi tún tètò tó nǹkan tó tètò mi ń dà yẹn ló jẹ ti ní accident. I'm feeling you, eh. I'm feeling you, ask you, I'm feeling you, easy, Let me get on the mix. I'm feeling you, don't give me, I'm feeling you. I'm feeling you. Baby, feeling you. Baby, baby, feeling you. i Ah, loving, loving you. Loving, loving, loving you. I'm you, baby, baby, feeling you. i Ah, loving, loving you. Loving, loving, loving you. Baby, baby, why the dance look good? Yeah, love is what I'm loving. I see they do me love you, damn, but I can't leave you. I love baby, I can't out you weekend too kí ló ṣẹlẹ̀ lórí youtube you love me i love you too i promise never doubt you you? bóyá wojú onímọ̀dàbí ìṣáájú ọmọ you fine ọmọ you shine tó bá lómi kiss i love you man as e dey do me I'm kí n hide i get to myself ó jẹ́ kí n hide bó ṣe wé di ó jẹ́ kí n mad ọlọ́run òjò má jẹ́ kí n die baby feeling you baby baby feeling you ah no be loving you. loving, loving, loving you. Ah, baby, baby, feeling you. Ah, loving, loving you, loving, loving, loving you. Ah, oh baby, follow me go, follow me go. Ẹ̀gbọ́n go ń jajẹ́ kájọ fún, jẹ́ kájọ fún jẹ́ ká lọ kọ̀wọ̀ ká lọ sọ̀rọ̀ jẹ́ ká let's go ginger jẹ́ ká jọ jó jẹ́ ká jọ jó èmi jẹ́ ká Oya jẹ́ ká jọ lọ jọ̀wọ́ jẹ́ ká jọ lọ folo ni ká jọ lọ ká jọ let's go ninja ká jọ lọ jẹ́ ká jọ lọ jẹ́ ká jọ don't worry you'll be fine ṣe ti gbọ́ ṣe ti ẹ̀ ṣorí ti ahọ́n ẹ̀ tí tí ò já dáadáa yẹn ó máa wà ókè tó bá ń lògùn ẹ̀ dáadáa pẹ̀lú gbogbo àwọn treatment tá à ń fún ẹ yìí you be fine wà á lè sọ̀rọ̀ dáadáa ṣe ti gbọ́ sorry kí ló tún fẹ́ kú báyìí ah, ah. gbogbo ó ní láti take care easy ọmọ ẹwà ṣúrí bó ṣe ń ṣe yìí kò lè help ẹ ọkùnrin ni ẹ you have to be a man ó kì í ṣobìnrin náà sì o torí gbóbìnrin kan jẹ́ ẹ̀kú rẹ̀ o torí ẹ̀ ò ṣe rẹ̀ léṣe o fẹ́ lose precious life tọ́lọ́run bá fún ẹ jọ torí ọlọ́run ibi tó ti ń ronú tó ti lọ lásìdẹ́ǹtì yẹn tí olódì ẹ̀ tó bá gbàbẹ̀ lọ ń kọ́ ṣá aláyé ò ní ṣayé ẹ̀ obìnrin tó fẹ́ torí ẹ̀ para ẹ̀ ṣé kò ní fẹ́ lómi ni ìwọ wà bíbà yẹn sìn òun sunkún òun sọ́fà rẹ̀ obìnrin tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ó mọ nǹkan tó ń ṣe bóyá ó ń gbádùn ara ẹ̀ ni bóyá ó ti wà pẹ̀lú ọkùnrin mi ni bí ẹ kò tiẹ̀ rí tiẹ̀ rò rárá àti rárá you have to think about yourself hmm? ó ò lè máa go on báyìí náà má ṣe rẹ léṣe torí ọlọ́run jọ ó ti tó ẹkún yìí ti tó gẹ ṣó ti gbọ́ mi ò fẹ́ kó sunkún mọ́ ọ wá sọ̀rọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ṣé ṣé kí n bẹ rí tìgbọ́n náà ọ̀hún tì. sáà ní sọ̀rọ̀ báwo. ó ti ṣe díẹ̀ tí mo ti dé so mo jẹ́ kọ́ mọ̀ pé ẹbí ti dé ní ọ́fíìsì pé ní ẹ̀pẹ́ jáde síta but mo sọ fún ẹ pé tó bá ti dé kó jẹ́ kó sign papers ẹ̀ náà kí ló ń dá dúró. nǹkan kan ni mo observe nípa wọn mo notice pé gbogbo bí wọ́n ṣe ń bá mi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ṣèbàpà àzìnáwọ̀ wọn lọ. àwọn ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sà. Ah, ah. so ìyẹn wá mí pé kó má lè sign papers ẹ̀ sáwọn ló fẹ́ fi kọ̀wé ni ẹ eh, Mr. Man ṣèbí tó máa gbá àwọn papers yẹn fún yín ẹ lè sign ní dáadáa. so tó bá ti dáa kéèyàn máa fojú dìyàn àfojúdi ò dáa hmm? ọmọ ènìyàn ní jẹ́ kí n ṣe wò ká lè mọ̀rọ̀ agbára tó ní ilé ìtẹ̀sẹ̀ èmi náà máa jọ yín lójú sẹ́rí gbogbo owó yín tó kù gẹ́gẹ́ bíi balance èmi ti yanjú ẹ̀ sílẹ̀ torí gbogbo nǹkan tí company tó fẹ́ pátápátá lè ṣe fún wa yìí dat àwa gan ní fowó yín àní fi jẹ yín níyà ẹ fọkàn balẹ̀ àwọn ọmọ tí mo believe pé ó yẹ kí n ti bá yín sọ. So iṣẹ́ kan tó fẹ́ jáde láìpẹ́ tí mo dẹ̀ rò pé pẹ̀lú agbára àti ìyànjú tí ọlọ́run fún yín lórí ilé màá rí i pé mo gbàṣẹ́ náà fún yín tó dẹ̀ máa bọ́ sí ẹ lọ́wọ́. I will be very grateful. I will be very grateful. Eh, ah, ẹni láti kí n iṣẹ́ ọwọ́ yín ló ń polówó yín kiri ẹ̀yin àfọkànbalẹ̀ sẹ́rí lè tẹ̀sí fún wa yìí tínú wa dùn yín lórí wípé yes ẹ̀ ṣe tó dáa mo fẹ́ kẹ́ ẹ̀ sìn yẹn jù bẹ́ẹ̀ lọ mo fẹ́ kán tún rí yẹn pé ọ̀nà àrà ọ̀tọ̀ tún lélẹ̀ yìí so that gbogbo iṣẹ́ tó bá ti fẹ́ jáde kò ní máa fò yín ká lè jẹ́ ọwọ́ ìlú màmá pọ̀ sí. ta tẹ̀yìn àwọn tó mo fẹ́ pọ́nì tẹ̀yìn tọ̀tọ̀ mi ò ní mi ò ní bọ́dé yín jẹ́ and I make sure I, I, I give you the best of my. Ah, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tó bá tó two hours ẹ̀ máa ròyìn lákàntì ṣẹ́gbọ́n so tó bá ti wá di ọ̀la máa fẹ́ kẹ́ wá síbí so gbogbo papers tó kù lórí iṣẹ́ tuntun tá a fẹ́ gbé fún yín àti wà ńlẹ̀ ṣẹ̀gbọ́n all right. Okay. ah ìmọ̀. ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀gá torí pé ọlọ́run tuntun níyàwó tètè nípa tó ní tẹnu tèmi náà tẹni tẹ àríjà mo ní tẹ ẹ̀tàn. Ah, mo mọ nǹkan tó ṣe sórí mo ìwà ni mo máa ń di o lè ṣe ìyàwó kejì kí ni mò ń ṣe. níbo kò sáyè. ìnáwó tètè tọ ìnáwó kẹta ni àná òní tẹ́tẹ́ ní tẹ́yà àrùn méjì náírà ni já ọ̀dà lọ́nù òní ní àrùn méjì kọ̀tàn ó ti dọ́ tẹ̀yìn ní dídà ní ọ̀dọ́ máa ní anybody anyhow ẹ ti dọ́ ẹ sọ pé kí n sà. a kó àwọn ti twenty to do that. ti ti àwọn security. àwọn security. tó máa ń nabọ̀. ó ń nabọ̀ àwọn ó ń ya bọ̀ ó ya bọ̀ òun náà máa bá mi tó títí ta ẹni tí bá ní mo tẹ́ni mo tẹ́ni ẹni tí bá fẹ́ ní mi ò tẹ́ni nìyẹn tó ń nọ anybody dànù tẹ́tí gbọ́ títà tí mi jẹ́ta máa wọn ní dọ́ǹtì rà. ok bàbá mi ẹ ṣe sà. mi ò ní dọ́ǹtì ẹ wọn bí bá èmi bí èyí kọ́ ló ń sọ. dọ́ọ̀bù lè wọlé gbẹ̀mọ̀kọ́lá bọ́tà la máa bẹ orí yín fún yín ni. Ah. ẹ kì í bá yín bí bá ìwọ tí wọ́n ti ń dùn wọ́n tún fi gbéraga sí ah! ìyẹn má yóò ah! give up ni ilé give up láíláí èmi i'm not a loser ṣé fíṣọ́ husband kan ṣe lọ́lọ́ máa rìn ó yẹ kọ́ lọ́ọ́ máa ṣe bíi méjì mẹ́ta bóyá mi ìrìn lọ tún yàn o báwo ni ìfẹ́ bẹ̀rẹ̀ náà mi lose mo ní tí mo ti ń lo venza màá máa fẹsẹ̀ rìn kiri bóyá kí n tiẹ̀ kọ́kọ́ lọ sí Instagram kí n lọ wọ wọn tó ń di ẹ̀mí náà kí n kọ́kọ́ wọ bí kí n kọ́kọ́ yẹ̀ wọ́n wọ́n bí oríṣi mẹ́ta kí wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀ màá wá lose. ta ló wá màá wá fẹ́ mi sílé ẹ́ ah, dáadáa. kí ni mo sọ. sọ́ọ́ ti gba ẹgbẹ́ ọ̀rẹ́ ìyàwó mi ni ẹni. à ń sọ fún kí wọ́n kò sí kí wọ́n tó wà bẹ́ẹ̀ ṣe bọ́dẹ̀ mi tá à ń sọ yìí ó ti kó kúrò ní mo wá replace ẹ̀yìn rẹ̀. o wá replace ta ni. ìyàwó ẹ̀ tó sì bí ọ̀rẹ́ mi. are you normal. Oh. èmi àti ẹládé ń wo fífẹ́ ni jọ torí Ọlọ́run nígbà tó ń gorí mi tó ń lọ tó ń bọ̀ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ ó mọ̀ pé èmi àti ẹ máa fẹ́ra wa ọ̀gá mo ti dé ná. ace tí mo ṣe ń wù ẹ ó yá ìta. ibo. kò sí ọ̀gá mi olóbì kankan ṣàlẹ̀ fi mílẹ̀ mi lọ sẹ́ni wíẹ̀. ẹ̀yin ń wòran ni. mi lọ sẹ́ni wíẹ̀. wá wọ́n lò jáde. nílé dáàdì ẹ̀. ṣé dáàdì tiẹ̀ kọ́lé sí mi. ọ̀gá ṣé dáàdì ẹ̀ rálé sádùúgbò yìí. má gba ẹ̀ tiẹ̀. sori tọ́wọ́ yẹn bá ṣé ológun ni ẹ ni. ẹ ológun ni. ó sì sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ ẹ má jẹ kókó títí o ẹ má jẹ kókó títí o. ẹ má jẹ kókó títí o. ó ṣe ó ṣe. ìyá rẹ̀ jọ.

ìtún ẹ̀jẹ̀ kan náà. ẹ wọ ọmọ ìyá ṣe ń yàtọ̀ mọ́ bàbá ń ba ọ̀tá òun ò gbẹ́bọ dúkùú bàbá ìjà bàmọ̀lẹ́fà gbàgìlábà pa po pátápátá pinra dandan la wo ko jàgùdà paálí ọ̀run sọlá parọ́ nkú sí kàkà kẹ́kọ̀ọ́ má jẹsẹ̀ sí ó fi ṣe àwàdà nù. ẹ̀jẹ̀ kan náà ògùn inú ẹbí tó girigiri wọn lé bu ara wọn tọ̀sán tòru kásá sinimá titun ẹ̀jẹ̀ kan náà and produced by blessing okoye directed by kúnlé afọ́d starring fẹ́mi adébáyọ̀ kẹ́mi àfọlábí kúnlé afọ́d ṣọlá kòsànkọ ọláyà igwe blessing okoye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ẹ̀jẹ̀ kan náà subtitled in english ó ti jáde sórí fcd nìkan báyìí sinimá titun ẹ̀jẹ̀ kan kan náà kí lè tó pòṣìkà àfikún rere ó má ti bàjẹ́ tán pátápátá sinimá titun ẹ̀jẹ̀ kan náà ní kẹ́ra kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀ grab your copy now now now.